ṣé gbogbo yín mọ̀ alápinni ló sì kejì tí bo gúngún egúngún tó sì kẹta baba wa alápinni ti lọ o bàbá wa sípa àṣìpà kíde bàbá wa sípa ní ibọ ọdẹ fún aláàfin àwọn náà mú ọdẹ fáláàfin àlásípa kí ló wá dé tẹ̀ jẹ́ ká ronúpìwàdà kí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ ká ṣe kíni kí a fọwọ́pọwọ́pọ̀ ká yan àwọn ọba gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ kéékèèké tẹ́ ẹ̀ tí ì mọ kinní yìí ipò àwọn bàbá yẹn nìyẹn mo kí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ ọmọ ọ̀yọ́ alájà kẹ́ni mo rí yín ẹṣẹ́ ẹ̀ sínú ilé ibùdọ́lá ọlọ́run níjẹ́ bàjẹ́ mo rí aládé one ifá ọ̀yọ́ bá mi invite òkìkí ifá hmm. ẹ̀yin bàbá mi bàbá wa wá ń dé ẹ̀yin bàbá ẹlẹ́bùrú ìbọn e má mà jó bàjẹ́ lójú y'in, e rí i pé lèdí òun ṣe lépè a kò máa sòótọ́ ọ̀rọ̀ ni múrítàlá mo rí ẹ kò sẹ́ńtì mi rí nínú yín ọmọ ọba Abíọ́dún Adéwọyìn mo rẹ́yìn náà in hmm. tó tún ṣẹlẹ̀ lẹ́nìí ní wàrà ń ṣe information tí mo gbọ́ ẹ mọ̀ pé mo sọ fún yín pé tó bá ní Ọ̀yọ́ sùn inú ẹ lóṣòó ǹjẹ́ ẹ̀yin ọmọ tẹ́ ìwà bímọ túmọ̀ ẹ̀ tọ́yọ̀ bá sùn inú àlóṣòó ẹmọ tó bá ní nǹkan lóṣòó ó jókòó ló ń jẹ́ bẹ́ẹ̀ o ṣe ti rí pé nǹkan ò dọ́gba tó ti ń di pọ́jọ ti sùn tínú ẹ lóṣòó mo gbọ́ information hmm. Sulaiman Habib mo rí ẹ ẹ wò ó ẹ rí i pé mo send kinní kan tí mo kọ́kọ́ send wọlé lórí gúrùpù tí gbogbo ọmọ Ọ̀yọ́ sọ pé kán fáwọn lọ́ba díẹ̀díẹ̀ làwọn bàbá yẹn ń rí o ẹ mọ̀ pé ọ̀tẹ̀ yìí yàtọ̀ sí ìgbà tí bàbá Adéran kú ọ̀tẹ̀ yìí yàtọ̀ sí ìgbà tí bàbá wa ikú bàbá yèyé kábíyèsí aláṣẹ kejì òrìṣà ẹ mọ̀ yìí pé ọ̀tẹ̀ yìí yàtọ̀ èmi sọ fún wọn yín pé kẹ́ ẹ fún wa lọ́ba jẹ́ẹ́jẹ́ ó dìgbà tó bá di wàhálà àwọn ìran kan ní ká máa bẹ gómìnà èmi ò tí ì rè pé mo ní nǹkan kan tí mo lè fi gẹ bẹ gómìnà lásìkò yìí mi lérò pé ó ti happen pé mo lè bẹ gómìnà kankan lásìkò yìí ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni pé gómìnà ò ní ẹ̀tọ́ kankan láti bá wa dá sọ̀rọ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àwọn kan ń sọ wọ́n ní ìfaná fi mọba lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ tún kọ́ màá máa continue màá máa fi àwọn èyí tí mo ti sọ náà kún ọ̀rọ̀ kẹ́ lè mọ̀ yí pé kò sí nǹkan kan tó ń lọ lókè tílẹ̀ ò gbà ṣé ẹ fẹ́ gbọ́ àwọn bàbá yín ò tí ì rẹ́dì láti tún ọ̀yọ́ gbogbo ẹnu ni mo fi sọ. a sì wọn ò tí ì rẹ́dì o àwọn ọ̀yọ́ méjì pé ibi tó bá wu àwọn làwọn máa fà àní gbà fún yín mo fi ọ̀hún búra ẹ̀yin bàbá yìí ẹ jẹ́ kó di oṣù tó ń bọ̀ ẹ jẹ́ kó di oṣù tó ń bọ̀ agbákin ní igbákejì ọ̀yọ́mèsì tí bàbá wa Baṣọ̀run dẹ̀ jẹ́ olórí àmọ́ bàbá Baṣọ̀run àtàgbákin ni mo máa ń rí bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ gẹ́gẹ́ bí àwa tá a fẹ́ kìlọ̀ bá wa àwa máa jókòó sílùú òyìnbó àdẹ̀mọ́ tó ń lọ ń àwa jókòó sílùú òyìnbó Ògùnbánó mo rí ẹ general secretary ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ nìyẹn mo rí ẹ bàbá mi kò ní bàjẹ́ àwa jókòó sílùú òyìnbó gbogbo tó dẹ̀ ń lọ nílùú bàbá ńlá bàbá wa làwa mọ̀ Yusuf Soliu mo rí wọn náà ẹ bá mi ṣí ẹ̀bẹ̀ yín wọlé ẹ má wò kẹ ẹ ṣí ẹ̀ kẹ láìkì kẹ lọ́ọ̀fù ẹ̀ otherwise wọ́n máa flagi ẹ o àwọn ọ̀tá ọmọ ọ̀yọ́ tí wọn ò fẹ́ ká ṣe ṣó àwọn náà flag mi jẹta ẹ rí pé mò ń jáde léraléraléra kì í ṣe pé mo ò níṣẹ́ o ọ̀rọ̀ ìlú bàbá mi ó ká mi lára àwọn brọ́dà mi àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi tó wà níbí wọ́n mọ̀ pé mo níṣẹ́ yá mi tẹ́ ẹ bá jọmọ ọ̀yọ́ tẹ́ ẹ ti wo kíní yìí ẹ bá fi máa ránṣẹ́ sábà bá ẹ kó máa gbọ́n lára ẹ ń baṣẹ́ jẹ ni. lélẹ́ni wọ́n ti tún lọ ṣe mítìn lọ́dọ̀ àgbà ẹ̀ ẹ́ mi paro ko wá bá mi fà á ti tún gbọ́ o kódà kó tutù wọ́n ní wa kan mo rí ẹ lẹ́kọ̀ọ́ bísí mi lẹ́yìn ọlọ́wàjẹ́ mi Yusuf sali mo e ẹ àbẹ̀kẹ́ mo rí ẹ Habib ẹ bá mi ṣe ẹ lẹ́ni eléni wọ́n ní ìyá wa kan tí mi ní dárúkọ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ ìyá wa kan àkànjọ pé mi mo rí ẹ tí mi ní dárúkọ lẹ́ni tí mò ń bá yín sọ̀rọ̀ tá a wà ní aago mélòó a wà láago mẹ́sàn-án ẹ lọ́ọ̀fù àńlá kíkíní wọ́n máa wọ́n máa wọ́n máa flag ẹ̀ tí bá ti gbẹ́nu lé ọ̀rọ̀ yẹn o tẹ́ bá ti fẹ́ gbọ́dọ̀ ọ̀rẹ́ pè yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí n máa sọ̀rọ̀ fún yín wọ́n máa flag ẹ̀ tẹ́ ẹ̀ bá ti love kẹ́ like kẹ́ like wọ́n máa flag ẹ̀ tọ́ba jẹ ẹ ẹ ní gbọ́rọ̀ yẹn mọ́ nìyẹn tó ti yé yín àwọn wọ́n ní àwọn ìyá wa kan ẹgbẹ́ kínní sókè mú níta love and like ẹ ṣí ẹ bàjẹ́ ẹ bo ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó lọ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ ni ìràn mi orí ọba adé jẹ àmẹ́rin mo rí ìwọ náà adé ṣe wàhálà kínní ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó lọ power iṣẹ́ sórí gbogbo ẹgbẹ́ mo rí yín Lateef Sheriff mo rí yín. wọ́n ní wọ́n tún lọ ṣe mí wọ́n ní àǹtí wa kan mo mọ àǹtí náà o èmi ò mọ orúkọ ẹ o wọ́n ní àǹtí yẹn àwọn èèyàn wọ́n ní kó tún lọ ṣe mítìn alájàgbá wọ́n ní kó pé baálẹ̀ mẹ́wàá wọ́n ní àwọn baálẹ̀ yẹn dẹ̀ dìde ṣe mítìn náà wọ́n ní bọ̀t ìkan nínú àwọn baálẹ̀ wa ọlọ́jà ọlọ́jà yarí màá gbé ẹ wọlé àjẹ tó bá fẹ́ sọ̀rọ̀ bọ̀ jẹ́ kí n land mo ti sọ pé tó bá ti fẹ́ sọ̀rọ̀ lórí kinní tẹ bá ti click bá yìí bá ti bọ̀ jẹ́ kí n land wọ́n lọ sí wọ́n ní wọ́n ti tún gbé mítìn lágọ́ ọjà àmì wọ́n gbé mítìn lọ́gbà gba tẹ́ ẹ bá jọ máa lájà ẹ dèdè kìlọ̀ fáwọn dáàdi wà wọ́n ní baálẹ̀ mẹ́wàá náà pé bọ́ọ̀tì mi ì fẹ́ dárúkọ baálẹ̀ yẹn bọ̀ ọ̀dọ̀ alájàgbá gangan ni mo fẹ́ dárúkọ bọ̀ wọ́n ní ọlọ́jà kò bá wọn ṣe mítìnì náà wọ́n ní àti wa kan ló tún ní kó pe mítìnì ẹ̀dẹ̀ fẹ́ kí ìlú da ṣé lè da bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí hmm. bọ́ba yóò bá rí yín ọbọ̀ ọ̀run rí yín o èmi ò mọ̀ gbà táwọn obìnrin tún fẹ́ da fọba jẹ o Ọ̀yọ́ Mèsì làwa mọ̀ pé wọ́n jẹ olóyè tí wọ́n mú ọba mò ń bọ̀ wá fáwọn ọ̀yọ́mèsì náà tí bá máa fi ṣe méjì mẹ́ta sí ẹ̀yin ọ̀yọ́mèsì ẹ máa gbélé gbọ́ lọ́yọ́ o wàláì wọn ò ní pa yín o wọn ò dẹ̀ ní ṣe kankan fún yín o àmọ́ wọ́n á ní yín lára tẹ́ ẹ̀ bá pera yín papọ̀ gbogbo yín pátápátá tẹ́ ẹ̀ bá pera yín papọ̀ wọ́n máa ní lára bẹ́ẹ̀ àwọn ò o èmi ò kéré lóòótọ́ àmọ́ gbogbo àwọn tẹ́ ń wò lórí bíi gbogbo ọ̀nà nídìí ọba lọ́yọ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé ẹ̀yin bàbá wa sódìgbà tá a bá ń fún yín lépè sódìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní bu yín ọmọ yóò dẹ̀ rí yàn fín a gbọ́dọ̀ rẹ́yìn bàbá yìí fín torí bàbá wa lẹ jẹ́ èmi dẹ̀ ṣe ń tẹnumọ́ fún yín lẹ́nìí ìwé yẹn wà lọ́wọ́ mi ó information tí mo gbọ́ kódà wọn náà tún promise àwọn alájàgbá àtàwọn baálẹ̀ mẹ́sàn-án yòókù wípé kán ṣe mítìn ègéèsì àwọn afọbajẹ kódà wọ́n tún sọ débi wípé wọ́n ní tí wọ́n bá sọ̀pọ́ọ̀tì àwọn tá à ń wí yìí wọ́n á fi wọ́n jẹ second class ọba lọ́yọ̀ọ́ kò lè ṣẹlẹ̀ wàláì kò lè ṣẹlẹ̀ èyí tí jabajaba ẹpọ̀n kí náà pé bàbá yìí mo mà ti gbàgbé orúkọ gọ́vnà yìí gọ́vnà tí mo náà ń fàtẹ́gùn sí lórí tí mo ní wọ́n pe é sí sórí ẹ̀ ajímọ̀bí èyí tí ajímọ̀bí ṣe ó bu lọ́wọ́ tó bá fẹ́ gbé wèrè wá èmi ò mọ̀gbà táwọn obìnrin lọ́yọ̀ọ́ náà tún da fọba jẹ́ o èmi ò mọ̀gbà táwọn obìnrin àrífín yìí ti wá pọ̀ báyìí gan o nǹkan tó yẹ kí àwọn bàbá yìí bí àwọn Basọ̀run àwọn alápinni tó yẹ kán jáde bí ọmọ kán jáde bẹ́ẹ̀ pé àwa ló lóye ah ó dùn mí kí ló dé tírú mi ò sínú Ọ̀yọ́ Mèsì ọlọ́pàá EFCC tó máa gbé mi yẹn máa wá padà wá gbé mi o kí ló ṣẹlẹ̀ gangan information tó ṣe wọlé lélẹ̀ tí n bá jẹ́ òtútù táyé látọ̀ lálọ́ èmi ò ní ráyè mo dẹ̀ gbọ́dọ̀ sòótọ́ fún yín wàláì ah Ahmed ó máa rẹ́rìn-ín kí ló ṣẹlẹ̀ gangan in tó ṣẹlẹ̀ lẹ́ni ni o ẹni tó bá nírọ̀ mò ń pa tó bá yẹ máa padà gbọ́ o wọ́n láwọn àǹtí wa kan ẹ gbọ́ bí yẹ sọ múnítàlá àwọn àǹtí wa kan ẹ bẹ́ẹ̀ ni àjùmọ̀bí mo ti gbọ́ àwọn àǹtí wa kan tí mi fẹ́ dárúkọ wọn tí wọn dẹ̀ lè ṣe nǹkan fáwa ní tòkódà níbi tá a bá dé yìí ọ̀rọ̀ yìí máa padà lọ sórí YouTube o ti máa jáde tán tẹ́ ba bá fún wa lọ́ba ẹ̀rí kìíní kan tí mo sẹ́ndì wọlé wo mo rí ẹ̀ Wàsíù a ní kẹ́ ẹ fún wa lọ́ba lọ́yọ̀ọ́ ẹ̀ dá wa lóhùn ẹ̀yin bàbá wa a gbọ́dọ̀ bú yín o ẹnu tèmi mú o ẹ̀ nífẹ̀ẹ́ láìké bú mi o mo ní history gbogbo Ọ̀yọ́mèsì kọ̀ọ̀kan lọ́wọ́ bọ̀ kò gbẹ́ ẹnu mi láti bú ẹ̀yin bàbá yìí torí mo ni respect fún yín gan-an. Ah! Mo se especially baba Báṣọ̀run àtàgbà Akin mo ni respect fáwọn baba yẹn gan àmọ́ kí ló ń ṣẹlẹ̀ ṣé ni ò gbà fún Báṣọ̀run ni abi Báṣọ̀run ni ò gbà fágbà abi samu ni ò gbà fún Akínikú torí kò tí ì mi àbí Lágùnà ni ò fun fún Alápinni Alápinni ò tiẹ̀ sí láyé mọ́ wọ́n ní interim ṣé wa fẹ́ gbọ́ gbogbo ẹ̀yin baálẹ̀ baálẹ̀ tó ń yan ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ wọn ẹ tètè sọ fún wọn pé bọ́n ṣe ti yọ́ só àwa ti yọ́ gbọ́ lamẹ́ríkà o ẹ sọ fún wọn pé bọ́n ṣe só tù ú àwa náà dẹ̀ ti gbọ́ tù ẹ́ ẹ sọ fún àwọn bàbá yìí kán má dá sí ọ̀rọ̀ kí ló kàn yín baálẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀yọ́ mèsì irú àrífín wo lélẹ̀ gangan ẹ̀yin baálẹ̀ yìí gan ọlọ́run má jẹ́ kẹ́ kó bára yín torí tẹ́ ẹ bá ṣe mítìnì tẹ́ ẹ ṣe ń kọ̀ọ̀kọ̀ táwa ti gbọ́ ní gbangba yìí tí ọpọ́n bá jálu baálẹ̀ kan lórí ẹ love and like mo ma kúrò lori ẹ láìpẹ́ yìí adẹ́nìkẹ́ mo rí ẹ mo rí ẹ adẹ́nìkẹ́ abdulwasiu tí kinní yìí bá jápọ́n àyìn bàbá yìí lórí ẹ mà ní fẹ́ràn ara yín lóòótọ́ wọ́n ní gómìnà ló lágbára gómìnà ló lágbára lọ́yọ̀ọ́ bọ̀ irú agbára tó bá wu gómìnà kò ní gómìnà ò lágbára àwọn kò lágbára kóòtù o ṣé ẹ pe pé kóòtù lè yọ gómìnà kúrò lórí oyè ṣé ẹ rántí pé kóòtù president kúrò lórí oyè ṣé ẹ mọ̀ ti ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ẹ rí bó ṣe rí ẹ rí tó ṣẹlẹ̀ ní gọ́vnà gọ́vnà Ọ̀ṣun Ọ̀ṣun state ẹ rí pé bó ṣe ń gbé wọn wọlé ló ń gbé wọn jáde ṣé ẹ mọ̀ pé Ògbómọ̀ṣọ́ ọmọ ajógún orólógbòmọ̀ṣọ́ tógún tógún lọ́rọ́ tí wọ́n bàbá wa láàfin ti sọ kinní yẹn tí bàbá ní ó ní bí bàbá ṣe kì wọ́n ó ní kinní kan ní ọ̀rọ̀ Ìjẹ̀bú kinní kan ní ti ọ̀rọ̀ Ìbàdàn táwọn èèyàn ní Ọ̀yọ́ ń kọ́ wọ́n ní ẹ lè gbọ́ ń tọ́yọ̀ ń wí o. Hmm. wọ́n ní àwọn baálẹ̀ mẹ́sàn-án wọ́n ní mò ń kà yìí information bóyá wọlé ẹ wò bí ṣe ń wò lórí fóònù mi ẹ lè mọ̀ wọ́n ní àwọn baálẹ̀ ẹ bá mi wà like torí mo kàn fẹ́ fún yín ní information kìdẹ̀ mẹ́nu kú kẹ́ ẹ lè mọ̀ yí pé àwọn baálẹ̀ kan tún wà tó ti ń gba àbẹ̀tẹ́lẹ̀ a mọ̀ yí pé wọ́n láwọn ọ̀yọ́ mèsì gbowó mo sì ń tẹnu mọ́ fún yín iyekíye tó bá wu ọ̀yọ́ mèsì kó gba àjẹmọ́nú wọn ni bàbá Basọ̀run ẹgbọ́n mi àgbà akin ẹgbọ́n mi alápinni ti lọ ẹni tó bá délé alápinni ẹgbọ́n mi almarufu ló ń sọ̀rọ̀ ọmọ yín ni mo jẹ́ sàmù ẹgbọ́rọ̀ mi lágùnà ẹgbọ́rọ̀ mi akínnikú ẹgbọ́n tí mò ń wí ẹni tó bá máa fi jà sípa tó fẹ́ délé èyí náà gbọ́ àwa fẹ́ jọba míì kọ́ lè fún sípa alága ọjà ṣe rò pé àmọ̀tàn ni àmọ́ bọ́yọ̀ ṣe rí àmọ́ báwọn bàbá wa ṣe strong nínú òpò èyí lẹ wá ń fún àwọn èèyàn láyè táwọn lẹ́nu kan wọ́n wá ń gbé ṣòro káàkiri wọ́n wá ń sọ ọmọ Ọ̀yọ́ gbowó àwọn tí wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ èyí lẹ fún wọn So Afọlábí ẹ ṣí àkíní ìkẹdẹ lọ and like ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lábẹ́ ọlọ́wà tún ti yín náà ṣe torí àmọ́ pé yìí kò fẹ́ yọjú ká má dárúkọ yín bọ̀ ẹ ẹ má jẹ́ kán ẹ má jẹ́ kán flag ẹ bá ti bẹ̀rẹ̀ flag máa rẹ̀ end show yẹn but níwọ̀n play yìí bọ̀ tán bá flag ètò yìí mo ti sọ pé thirty nine ninety nine ló máa ná mi gbogbo àtọ́ tẹ flag yẹn màá wá gbé fọ́tò wọn jáde lé Facebook màá wá gbé ìpèsè ìyálàyà wọn àfi kẹ́ tètè lọ change orúkọ yín o ẹ mọ̀ pé àwọn àjọmọ Ọ̀yọ́ kan kí ló ṣẹlẹ̀ a lè gbà fún yín kẹ́ bàálù Ọ̀yọ́ jẹ ẹ fún wa lọ́ba bẹ́ẹ̀ ni ẹ fún wa lọ́ba ní kíá baba mufta ahmed ẹ ṣí ẹ tẹ́ ẹ bá jọmọ àwọn alájà àgbà ẹ alájà yẹ ẹ bá wọn sọ̀rọ̀ o. wọ́n níbẹ̀ náà ti lọ ṣe mítìnì wọ́n lọ sọ́dọ̀ alájàgbá wọ́n lọ ṣe mítìnì lénìí mítìnì náà ṣe wípé táwọn baálẹ̀ náà bá gba kínní àwọn náà lè lọ gba second class ọba kó lè ṣẹlẹ̀ gọ́vnà Ṣèyí Mákindé tẹ́ ẹ bá gbọ́rọ̀ eléyìí kò lè hápùn o kò lè ṣẹlẹ̀ lọ ọba méjì ò gbọ́dọ̀ níbo ló ti fẹ́ ṣẹlẹ̀ ẹ̀yin rí pé nǹkan táwọn àǹtí wa yìí ń ṣe yìí ẹ rí pé wọ́n fẹ́ ba Ọ̀yọ́ jẹ́rẹ̀ o nígbà táláàfin wà bẹ́ẹ̀ táná bí baba ńlá bàbá ẹ̀dá kó máa lọ sọ fáwọn kan wípé tẹ́ ẹ bá sọ̀pọ́ọ̀tì wọ́n máa fẹ̀yìn náà jẹ́ second class ọba níbo níbo sí kò lè happen wàláì kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ ẹ fọ́n lẹ̀ jẹ́jẹ́ ẹ jẹ́ káwọn bá lè jọ máa jẹ tọ̀ ìtọ̀ ìtọ̀ ń jẹ nígbà táwọn Ọ̀yọ́ Mèsì kan wà ń bèè lóná fún wọn tẹ ẹ wá fẹ́ bàpọ̀ Ọ̀yọ́ ẹ fẹ́ bàpọ̀ Aláàfin jẹ́ lọ́yọ̀ọ́ àwọn ò ní gbà fún yín o ṣe ti rá ọmọ Ọ̀yọ́ wọ́n máa ké pa yín bí tẹ ẹ ń bàbọ yìí tẹ ẹ bá gbà jẹ́jẹ́ ṣe pé èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún ló sọ̀rọ̀ tó bá yá a máa kó wọn tó bíi fifty àwa fọn kiri eléyìí tí mo ṣe léyìí mo ti sẹ́ǹdẹ̀ sí àgbàkin gbogbo àwọn tó ní wàsàpù ní wọn mo ti sẹ́ǹdẹ̀ sí wọn kọ́lé mọ̀ pàṣẹ mo dẹ̀ sọ mo fohùn sí mo ní bàbá ẹ tètè ṣe nọ́mà due process Ṣèyí Mákindé òkun àwa o due process ẹ̀yin Ọ̀yọ́ gangan ẹ̀yin Ọ̀yọ́ Mèsì gangan ni kẹ́ ṣe nọ́mà ẹni tó bá mọ̀ tó mọ̀ nǹkan tí mò ń sọ ẹ̀ mọ̀ pé kíní yóò kan kò kan gọ́vnà rárá ó ti ní ọwọ́ kan nínú àwọn èèyàn ti tọwọ́ bọ̀ wọ́n ti tọwọ́ bọ̀ kíní ó ní gọ́vnà wá sí ààtì èmi ò sọ pé nìkankan nìkan mú lọ́ba o wà láìtàláì tó bá mú fáwọn ọlọ́ba lọ́la tó bá ní kábíyèsí rẹ̀ á sì sí fìlà fún nígbà tó ti jẹ́ pé bàbá wa ni ẹjọ́ tó lọ́ọ́ kí ló tún kù tá a fẹ́ ṣe ẹ́ ẹ̀yin ọ̀yọ́ lẹ fa ẹ̀yin ọ̀yọ́ mèsì lẹ fa ẹ̀yin lẹ dẹ tàkútẹ́tẹ́ ẹ̀bù yẹpẹ̀ sí i ẹ̀yin lẹ kẹ́ranko lọ́gbọ̀n wà láyì ó dàbí eré ni kì í ṣeré ẹ̀kẹ́ranko lọ́gbọ̀n ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ tàkútẹ́ ẹ̀bù yẹpẹ̀ sí ẹ̀kẹ́ràn kò lọ́gbọ́n nítorí tàkútété ẹ̀dẹ́ ẹ̀bù yẹpẹ sí ni ẹ̀yin bàbá yìí ṣá a gbọ́dọ̀ máa láwọn ọmọ tá a tún jọmọ yín ṣá a máa tún la gbójú àwọn bàbá wa lọ ni a gbọ́dọ̀ bú àwọn ọ̀yọ́ mèsì ẹ àgbọ́n tó yín ẹ̀yin ni ẹ̀yin wọ́n ní ìṣẹ̀dálẹ̀ ọ̀yọ́ ọwọ́ ọ̀yọ́ mèsì ló wà kí sọwọ́ baálẹ̀ o ẹ̀yin baálẹ̀ ilé ọ̀tọ̀ baálẹ̀ oko bóyá ẹ fẹ́ mú baálẹ̀ ní oko mó lọ baálẹ̀ ọ̀tẹ̀fọ̀n baálẹ̀ àjáàwà baálẹ̀ sábó kẹ́lẹ̀ mọ̀ pé mo mọ̀ yín èmi gbélé o àwa kò nu ẹni tí ò gbélé tí wọ́n ní kò mọ̀ kankan mo gbóko dáadáa mo gbénu oko bẹ́ẹ̀ ni mo gbé oko mo mọ bó ṣe ń lọ kò sí nǹkan tí mi ì mọ̀ ẹ bá wò pé lóòótọ́ alẹ́ ti délùú òyìnbó kó pẹ́ díẹ̀ wàá wò gbàgbé lé èmi ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ajífọjọ́ gbogbo dára bíi egbin kò síbi tí mo wọ̀ nílùú amẹ́ríkà yìí tí wọn ò mọ̀ pọ́ mọ̀ ni mí kì í ṣe kò ó nídìí láti béèrè ó máa rí ní kó tó lò ṣẹ́jú márùn-ún wàá rápẹ̀rẹ̀ torí máa sọ̀rọ̀ tó máa pàtẹ́nì mọ́yọ kí ló ń ṣe yín gan-an ẹ̀yin ọmọ ẹ bá àwọn bàbá yín sọ̀rọ̀ o torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nù wá ń bì ẹ máa wà wọ́n ní ibi tó wá dùn mí dé ni pé second information tí mo tún gbọ́ kí tó tún padà sórí tàwọn àǹtí wa tó náà ló fẹ́ jẹ afọbajẹ lójijì kí ló ṣẹlẹ̀ gangan èwo ni wèrè ah mi dẹ̀ fẹ́ mo ní mi fẹ́ bó ebu ó dẹ̀ ti fẹ́ máa tọ́jọ́ yẹn ti ń gùn mí bọ̀ mi fẹ́ bó ebu information ti mo tún gbọ́ lọ́dọ̀ brother, mi kan wọ́n fi yé mi pé ibi táwọn ń rí sí yìí àwọn láwọn yọ pé kò bá àjọ̀dún mẹ́ta la tó lọ ẹ̀yin náà gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ o ṣé ẹ ti gbọ́ èní ni information mẹ́ta ni mo gbọ́ ti mo mọ̀ pé tangible meji ni ma sọ táyẹ ò wọ́ọ̀ tiẹ̀ èmi gan mọ̀ pé kò wọ́ọ̀ tiẹ̀ báwo ṣe sílé yìí àmọ́ bó ṣe ń lọ ṣe fẹ́ gbọ́ wọ́n ní àwọn bàbá wa ní kò bá àjẹ ọdún mẹ́ta ẹ̀yin bàbá ẹjọ́ torí ọlọ́run àwọn ò ní gbà o àní gbà o àní gbà fún yín o wàláì àní gbà o bó bá wá jọ́dún mẹ́ta ẹ̀ náà ni ẹ fáwa lọ́ba tó máa tọ́yọ̀ ṣe o ọba tó máa náwó fọyọ ṣe rí gbogbo ìgbà kan tí wọ́n ń sá wọn náà àwọn kan sọ wọn ní ẹ ọba ò gbọ́dọ̀ lówó lọ tọba kò bá lówó lọ́wọ́ lọyọọ lọ́wọ́ yìí kò ní kankan tó máa ṣe o ọba tó lówó afẹ tí ò bá dẹ̀ wá lówó kó ní ṣéǹjì ṣe mọ̀ pé owó yàtọ̀ sí pé yàn ní ṣéǹjì kì í ṣe ọba tó máa wà nídìí mẹkáníìkì tẹ máa mú wá tó yẹ pé òǹgangan ò bá fifty thousand sùn ẹ wàá gbé sórí oyè wọn máa wá sọ̀rọ̀ sí lẹ́nu owó tó ti wá fún ọba kò ní lẹ́nu ọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé ẹni tó bá wà tó bá tún jọba tó kàwé ẹ lè fowó tù lójú tó bá jọba tó lówó lọ́wọ́ ẹ lè fowó tù lójú ẹ ti Gandhi Gandhi lówó pa ó lówó dákú tó fi jọba Ògbómọ̀ṣọ́ kí ló gbẹ̀yìn ẹ̀ ṣé gọ́vnà Ṣèyí Mákindé ṣó lágbára tó kọ̀tù ni torí mo máa ń wo àwọn kan wá nìyẹn gọ́vnà ló ní ṣe gọ́vnà ò ní ṣe kankan lórí lórí pé à ń jọba lọ́yọ̀ọ́ àwọn Ọ̀yọ́mèsì ni èyí lẹ́kẹ́ ẹranko lọ́gbọ̀n ẹ̀yin lẹ dẹ tàkútú tẹ́ ẹ̀ bu yẹ̀pẹ̀ sí i ẹ̀yin lẹ tún gbaya wọn tẹ́ ẹ̀ gbaya wọn ẹ kẹ́ran kó lọ́gbọ́n nítorí tẹ́ ẹ̀ bá kẹ́ran kó lọ́gbọ́n ni ó yẹ ká ti jọba láti last year kí ló dé wọn láwọn Ọ̀yọ́ Mèsì gbowó màá repeat ẹ̀ màá dẹ̀ ẹ́ di show yìí information tí mo fẹ́ fún yín nìyẹn Ọpẹ́yẹmí Abdulrasaq mo rí ẹ ọmọ nìyàns kò ní bàjẹ́ tẹ́ bá fẹ́ràn mi ẹ love ẹ like ẹ̀dẹ̀ ṣàdúrà pọ́kọ́ ọba àdábọ̀ kò ní gbé mi lẹ́sẹ̀ tẹ́ ẹ bá lọ́ọ̀fù mi tẹ́ ẹ láìkì mi tẹ́ ẹ dẹ̀ jọ́ òrìjìnà ọmọ àtìbà ẹ dúró déédé kẹ́ ẹ ṣí àìtò yìí ẹ jẹ́ kó lọ kó lọ fà á ẹ jẹ́ kó dọ́dọ̀ bàbá àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò ẹ tún jẹ́ ń kọ́ yín tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ tún wá gbé sí orí orí whatsapp yín tẹ́ bá ti tẹ ṣíà ẹ wá lọ sí whatsapp yẹn ẹ jù sórí whatsapp yín gbàgà ẹ wá lọ sí òkè tó ti máa ní kẹ́ ti ṣe ẹ̀ẹ́ tó máa ti ní kẹ́ ṣe ẹ status yín tẹ́ bá ti jù síbẹ̀ gbogbo ẹni tó bá ti ń kílìkì báyìí ó gbé wọn lọ sórí péjì ni ẹjọ́ torí Ọlọ́run kọ́ má bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ o gẹ́ẹ̀tì ẹ̀ Muritala o gẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn nítorí pé àwọn baálẹ̀ tọ́tún náà ni wọ́n lọ ṣe mítìn lọ́dọ̀ alájàgbà lẹ́ẹ̀ni ni o ó lè jáwọn àgbà kí òun eléyìí o ó lè jẹ́ Basọ̀run òun eléyìí o ó lè jẹ́ Sáàmù náà ò mọ́ ń pẹ́ o ó lè jẹ́ bàbá lágùnà ò mọ̀ ń pa ẹ̀ o ó lè jẹ́ akínikú gangan wọn ò mọ̀ ń pa ẹ̀. èmi máa sẹ́ǹdì ẹ̀ sí wọn àwa ti gbọ́ mo fi ń sọ fún yín pé etí ọba ń lé etí ọba lóko tẹ́ ẹ bá tún ṣe mí lọ́la àwa máa tún gbọ́n bì bẹ́ẹ̀ ni ẹ fẹ́ mọ bá ṣe ń gbọ́ kò lè yé yín nítorí pé wọ́n ní ají bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ òun ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan original làwa ṣe gbogbo yín ọ̀rọ̀ tí máa sọ fún gbogbo ẹ̀ tẹ́ ẹ bá wo kínní ẹ lọ sókè nítànà ẹ rí pé a fi whatsapp wá sí ẹ ní whatsapp group ẹ ní whatsapp group kẹ́ máa mọ gbogbo kan tó ń lọ àwọn information kan tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ omi ò tiẹ̀ gbọ́ rí tá à ń gbọ́ nínú whatsapp group yẹn ẹ lọ join ní wa ọjọ́ òní bàjẹ́ o Oyinkansola mo rí akin ọpẹ́yẹmí àìdè mo rẹ́yìn náà ẹ alájà balikis ọmọ adéyẹmọ mo rí ẹ ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ ṣe rí gbogbo gbogbo yìí tá à ń ṣe yìí ó dàbọ̀ à ń ṣe kó lè dáa ni bẹ́ẹ̀ ni kàbíra bá ń kí boyfriend ẹ so ẹ ẹ <laughs> ẹ bá mi ẹ bá mi ṣíà ẹ ẹ bá mi ṣíà ẹ ẹ bá mi ṣíà kínní ó dàbí yẹ̀yẹ́ ni o ẹlòmíà ní ààrẹ kí ló ń wí ẹni tó bá wo orú àwa yìí tó bá ní kí làwọn wí olúwẹ̀ ń tanra ẹ̀ jẹ́ ni o aládé Ọ̀yọ́ mo rí ẹ ifá ẹ ẹ bá mi kí gbogbo ẹ̀yin bàbá wa hmm. àmìjàre Adélékè adéṣí smela ó máa wẹ̀ pẹ̀lú wọn náà ẹ àmọ́ ṣe rí nǹkan tó lè fi wẹ̀ pẹ̀lú gbogbo wa ni pé kẹ́ ṣí àkíní kó kan àwọn bàbá yẹn lára ẹ̀yin lẹ kẹ́ranko lọ́gbọ́n o Báṣọ̀run Àgbàkin Sàámù lágúnnà akínikú anídìí aṣípa àti alápinni tẹ́ ẹ̀ bá wa mọ́ baálẹ̀ báwo la ṣe fẹ́ rí wọn èyí tí máa fi parí ẹ̀fẹ́ ìtẹ́ bá wọlé ẹ jẹ́ kí n tó ka oyè wọn bàbá Basọ̀run oní olórí Ọ̀yọ́mèsì tí àgbà Akin sì tẹ̀lé tí bàbá Sàámú sì tẹ̀lé bẹ́ẹ̀ ni lágúnnà akínikú alápinni alápinni lóṣì kẹta àmọ́ bàbá alápín ni ò sí báyìí ṣe wá rántí nǹkan ẹyọ tí mo fẹ́ kẹ́ rántí sí o nǹkan ẹyọ ikú olùpín gbogbo ẹ̀ ojú bàbá alápín ni òní kábíyèsí kú bàbá yìí fi kú o alápín ni òní kò mọ̀ pé òun ò ní fíṣítì ọba míì nígbà tá a tún gbọ́ gan àwọn kan tún lọ́wọ́ àwọn kan nú bí kú bàbá yẹn ṣe sáré di fast track bẹ́ẹ̀ yẹn Baba, yẹn sì bẹ́ mi sọ̀rọ̀ bíi three days next day ma kàn máa gbọ́ bàbá ti kú ẹ̀yin nìyẹn o ọlọ́run nìyẹn o ìwọ tó o bá pààyàn ìwọ náà má wulẹ̀ kú mọ́ o bọ̀kọ́ ẹyọkọ tí mo fẹ́ kó da yín lójú ni pé o lówó lọ́wọ́ o lọ́lá o nípò o bímọ o ò bímọ o jẹ́ gọ́fmẹ̀ntì o jẹ́ gọ́fnọ̀ o jẹ́ house of representative o jẹ́ chairman house of kinní kan o jẹ́ pírẹsidẹ́ǹtì no matter nǹkan tí ò bá wù kó jẹ́ oníyàwó mẹ́jọ oníyàwó mẹ́wàá o ò tiẹ̀ ní nǹkan kan ẹ ṣe fẹ́ gbọ́ ikú lòpin o ẹsẹ̀ mẹ́fà ni kò sí bó ṣe lè ga tó ẹsẹ̀ mẹ́fà ikú ni òpin oníkálukú wa kí ló wá dé tẹ́ ẹ fẹ́ fún wa lọ́ba kí ló dé tẹ́yìn bàbá wa ń ṣòro bí òwe àṣírí kan ni mo ti gé fún yín yẹn ẹ̀yin ẹ̀yin Ọ̀yọ́mèsì ń tẹ́yìn ò gbọ́ làwa ti tún gbọ́ o torí mo mọ̀ pé ẹ̀ torí interpol gidi làwa fi gbọ́ ọ̀rọ̀ yìí bọ̀ ẹ̀yin bàbá yìí ẹ tètè lọ ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n ti tún gbé mítìn lọ ọ̀dọ̀ alájàgbá lénìí tó yan àwọn wọ́n tún ní wọ́n yan warrant chief wọ́n fẹ́ yan warrant chief mélòó kan ipe so tí ibi tó ń gbé ọ̀rọ̀ lọ tó bá máa yí padà wọ́n á lè fi àwọn warrant chief ní Ọ̀yọ́ wa ẹ̀ẹ́dí pọ́n ti fẹ́ bà nǹkan jẹ́ náà làwọn àǹtí wa kan èmi ò mórúkọ wọn o èmi ò dẹ̀ support ẹnì kankan mi ìdẹ̀fẹ́ dárúkọ pẹ̀lú tó bá ti mọ̀ ẹ mọ̀ sínú yín èmi ò mọ̀ bọ̀ wọ́n ní obìnrin lolúwẹ̀ náà wà ní kákọ́sì wọ́n lóbìnrin náà dẹ̀ ń búra pé àwọn ò mọ̀ ń pa ọ̀rọ̀ lọ́balọ́ba ẹ̀yin bàbá yẹn jẹ́ má ṣe pè fúnra yín ara ẹni kò mọ̀ nísìn ibi tí mo wá fẹ́ parí ọ̀rọ̀ mi sí ẹ̀yin ọ̀yọ́mèsì márùn-ún tó kù lẹ̀ bàbá mi àgbà kin tẹ́ ẹ mi fine tó bá dẹ̀ wòyìn náà tí bá ti pè yín ẹ má gba gomi mọ́ kò sí wàhálà ń bẹ́ẹ̀ àmọ́ táwa fẹ́ àwa máa sọ fún yín kò ná mi ní nǹkan kan láti máa fa gbogbo yín síta àgbàkin wọ́n ní ṣàgbàkin àti ṣàgbàkin àti sàmù ni wọ́n náà lẹ̀pọ̀ wọ́n ní wọ́n ní àgbàkin àti sàmù wọ́n náà sọ yí pé wọ́n gbé nǹkan sí wọn lórí ni wọ́n fi sáìn ọlọ́ba dé bọ̀ mo mọ̀ pé owó tán ni ó wọ àkáǹtì gbogbo ẹ̀yin ọ̀yọ́ mèsì yẹn wọn ò fìbọn fún yín o èmi ò sọ pé wọ́n ṣe fún yín lówó o bọ̀ nǹkan tí mo mọ̀ ni wípé kò ń ṣe ọ̀dọ̀ ọba yẹ kò ń ṣe ọ̀dọ̀ ọmọ ọba kan lẹ ti gbowó àmọ́ kò yí àwọn ọ̀yọ́ mèsì kò yí gbogbo àwọn ọmọ ọ̀yọ́ yìí pé ẹ máa gbowó kò sí bẹ́ẹ̀ ṣe ní gbowó ọ̀túnba mo rí àjèjì bàbá mi ọlọ́run níjó bàjẹ́ ọ̀túnba god bless you brother mi. mo fẹ́ kí kinní yẹn yé yín pé kì í ṣe ọmọ òyeyẹ ẹyọ kan ló fún àwọn ọ̀yọ́mèsì lówó ọ̀yọ́mèsì ní ẹ̀tọ́ láti gbowó oyè kí ló dé tá à ń ṣòro bí iyán báyìí èló wà ní eleven million tó fún wọn ẹ mọye tán fún wọn láwọn afọbajẹ nílùú míì ni kí ni wàrí sì ń pè mí ẹ mọye tán fún wọn láwọn ọbajẹ nílùú míì ni wọ́n fún wọn káàkiri táwọn ọmọ afọbajẹ bá gbowó ẹ má jẹ́ kó máa kẹ má jẹ́ kíyẹn máa di problem fẹ̀yìn ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pé àwọn afọbajẹ gbowó afọbajẹ máa gbowó mọ̀nà káì ṣé tèmi bá tèmi bá wà nù àwọn alápẹ̀rẹ̀ òye ó dá irú ilé tiwa sì ní ìdòdẹ baálẹ̀ baálẹ̀ dòdẹ tí baálẹ̀ lè kàn mí lọ́la tí baálẹ̀ dòdẹ bá kàn mí tó wá gbowó wá pé kémi náà sọ̀pọ̀tì àwọn bàbá yìí máa gbowó ẹjọ́ ẹ sọ ṣẹ́tẹ fún wọn o máa gbowó mọ̀nà káì oyè ni mo sọ fún yín pé ọmọ òye to guarantee. mẹ́rin tó garanti àwọn ọmọ òye yìí máa wá síbẹ̀ wọ́n máa sọ owó fún àwọn bàbá àwọn ọ̀yọ́mèsì tọ́yọ́mèsì bá gbowó àjẹmọ́nú wọn ni gbogbo ẹ̀yin tẹ́ sọsọkúsọ ẹgbẹnu sọhùn ẹgbẹnu òṣì sọhùn ọ̀dẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mi ọ̀dẹ̀ ni wá ẹni pé mo lò ó mi sọ pé èyí kan ọ̀dẹ̀ ni wá tí bá ní ni wá yẹn mo kó gbogbo àpọ̀bọ̀ tí wọ́n tó bá jẹ́ mú títí ẹ níbẹ̀ ẹ gbogbo ẹnu yín sàn gbogbo àwọn Ọ̀yọ́ máa gbowó di dandan wọ́n fẹ́ ní ayé green tá a wà yìí ẹ wá ní kó má gbowó àà ah, àà. Ah, ah, mélòó ni ìgbádùn tó gbádùn gbà ti bàbá wa gan wà lórí oyè ṣe bá aráwọn Ọ̀yọ́ Mèsì ẹ jẹ́ kó gbádùn torí tọba mi bá débẹ̀ ẹ sì wàhálà ni àmẹyìn bàbá mi Báṣọ̀run Àgbákin Sàámù Lágùnà àti bàbá mi Akínikú ẹ lọ fọwọ́sowọ́pọ̀ bá ṣe ń sọ yìí o hmm. a voice o ani ní voice káàkiri káàkiri o a ní voice ta lè ní káwọn èèyàn máa sọ̀rọ̀ síta débi pé àmọ́ èyí tẹ̀mí ò fẹ́ gbọ́ lẹ́nu yín ni pé kẹ́ ẹ máa sọ fún wa pé ọ̀yọ́ mèsì ẹ pé ẹ ọba lè dọdún mẹ́ta ẹ má sọrú ẹ̀ mọ́ o ẹ má sọrú ẹ̀ mọ́ pé ẹ jọ fà á kanlẹ̀ ẹ lọ pera yín tó bá tó bá wá di kàráǹgídá ẹ jẹ́ kó yan ọmọ oyè bíi mẹ́ta mẹ́rin ọ̀ lè fi fáwọn èèyàn sixty one tó ń mú náà